وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون àti wá ṣe tán a fẹ́ gbà àwẹ̀ àwọn ń retí àwẹ̀ ìjọ tó ká máa mú ọjọ́ àwẹ̀ lẹ̀ ipe ìjọba ìlà bẹ̀rẹ̀ àwẹ̀. oṣù tá a wà ń bẹ̀rẹ̀ láńgbẹ̀ẹ́nu sàbà mọ́kàndínlọ́gbọ̀n sì ni ó sì bẹ̀rẹ̀ níjọ́ tí ọba sì parí ní àtàláàtà náà a sì bẹ̀rẹ̀ ààwẹ̀ níjọ́ àlàrúbá ààwẹ̀ ó sì parí níjọ́ àlàmísì ọjọ́ lálọ́ yídì. ìgbà tí yóò di ọjọ́ ní tí kéde tẹ́yìn kí wọ́n tàn máa jáde pé ń ti ẹ̀yin súnmú lérò yáàtì yìí ah! ẹjọ́ jímọ̀ làwọn ọ̀rọ̀ yídí yídí ó sì dá jímọ̀ dúró káàsì sí mọ̀ múra lẹ̀ oṣù yìí ti di mọ́kànlá lónìí ẹ̀mọ̀ ọ̀kà ò tó bá ti di mọ́kànlélọ́gbọ̀n níjọ́ bá di ọgbọ̀n ni àwẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀. ìjọba yìí lábẹ́rẹ̀ àwẹ̀ kò sáà fáwọn lágbàá tó lè rí àkọọ́lẹ̀ fún ní nítorí ọlọ́run láàfin Qur'an wàlá fi hadith kò sí nínú alukur'ani bẹ́ẹ̀ kò sí nínú hadisi bẹ́ẹ̀ ká máa mọ́jú àwẹ̀lẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa sọ àfẹni tí àgbọ̀ yẹrẹ ti dàrú nípa ẹ̀sìn wa gbogbo èyíkéyìí ìlú tó bá wù kọ́ wa wàhálà ni wọ́n sì máa ń dálẹ̀ lérí ẹ̀sìn wa fitina ni wọ́n máa ń dálẹ̀ pẹ̀lú ẹ̀ èyí tó wà nínú àkọọ́lẹ̀ tá a nábì fílẹ̀ fún wa kó tó lọ ọ̀hìn ọ̀nà mẹ́ta náà la máa fi mọ̀ pé oṣù Ramadan ti ṣe kínní ó ti wọlé ọ̀nà mẹ́ta ni la máa fi mọ̀ ìta nàbí fi sílẹ̀ fún wa lèmi fẹ́ ka o kì í ṣe táwọn sàyìn ti sì filẹ̀ fún wa o èyí tí ànábì ṣe kínní tá ànábì filẹ̀ fún wa. alákọ̀ọ́kọ́ òun náà ni ruyatul hilal káfojú wa rí oṣù báyìí faman shahida minkum shahra falyasumu ọlọ́run bá ní tẹ́ bá ti rí oṣù báyìí ẹgbàá wẹ̀ ní sumu li ru'yatihi anabi ni ẹgbà awẹ lérò òyà ti hi tẹ bá rọṣù ẹyin ò tí mà bẹ́ẹ̀ rí tẹ̀ tí mọ́jọ́ yọ̀dà káwọn tí wọ́n ń dájọ́ náà kán lè bẹ̀rù ọlọ́run nítorí àtìbọ̀tán bú nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà lérí àwọn èèyàn tí wọ́n ń dájọ́ fún torí ọjọ́ tí wọ́n dá yẹn nígbà mi ò lè mú nígbà mi ò lè mọ́ ṣe kínní ò lè mọ́ mọ́ ìjọ tí ò bá mú wàhálà ti dẹ̀ ìjọ tó mú yẹn gan-an ẹ̀ eh, á sọ fún wọn pé mistake náà wọ́n tún ṣe torí nǹkan tó bá ti di pé yóò mú kò mú èyí gbọ́dọ̀ máa fi dájú ẹ̀sìn kò sí iyèméjì náà rẹ̀ sìn wa súrètì ni ọlọ́mọṣà ìsànù wa ẹlẹ́ẹ̀kejì ń bẹ àṣàhádà alárúyà òun náà ni kí agbọ́pọ̀ àwọn kan lára wa wọ́n rí ìwọ ò àbí ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́ gbọ́ pé wọ́n rí àfọwọ́ abdullahi ibn umar ó ní tara annasul hilal ó láwọn yẹn rí ìlétí sùn ramadan fa akhbartu rasulallah sallallahu alaihi wa sallam mo wá sọ fún anabi wa muhammadu sallam pé inni ra'aytuhu èmi gan mo lè bá wọn èmi náà rí fasọ́ọ́mà wa amara nasa bisiyami anabi sì gbààwẹ̀ yẹn anabi wàá pa àwọn yẹn lásìkò kan gbààwẹ̀ anabi oṣù rọṣù àmọ́ anabi fi oṣù rírì táwọn mùsùlùmí ó fi bẹ̀rẹ̀ ramadan tí wọn náà bá ti gbọ́ pé wọ́n nínú àwọn mùsùlùmí ti rọṣù tí sultan sì announce dandan ni kò gbààwẹ̀ tọ́mọ́ ní kí ló dé síwọ́ rí ni ọ wà ní ànábì náà ò rí láwọn ọdún kan tó pé wọ́n sọ fún ànábì ànábì sì gbààwẹ̀ evidence ni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ìkìmọ́lù ìdẹ̀tì sáré ṣàbánà thalathin òun náà ni pé àròsù àṣìgbọ́ pé wọ́n rí kàkà ṣàbán kó pé ọgbọ̀n tí ṣàbán bá ti pé ọgbọ̀n kábẹ̀rẹ̀ ààwẹ̀ níjọ́ kẹta òní twenty nine ṣàbánà àbí àmọ́ rètí bọ́yá wọn oríṣu àbí wọn ní rí tí wọ́n bá rí tá a bá rí fúnra wa á bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la àbí tá a bá sì rí tá a bá gbọ́ pé nìkan rí á bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí tẹ́ni yẹn gẹ́gẹ́ bá anábì ṣe ṣe tá a bá wá rí tá a sì rẹ́ni tó rí kí ló ẹlẹ́ẹ̀kẹta tí anábì gbé kalẹ̀ fún wa òun náà ni pé ṣàbán lọ́la ọ̀yẹ́ yóò máa jẹ́ ọgbọ̀n á wà gba àwẹ̀ lọ́tọ̀ọ̀la á ka ṣàbán tó pé táàtì á sì wá mú àwẹ̀ ẹ̀jọ́ kejì ẹ̀ tọ́ nígbà náà bí n lọ tó fi lẹ́ni o tó bá bọ́ sọ́wọ́ àwọn dánàdánà kìí ṣe gbogbo àwọn tí wọ́n ń pè ní highway jaka yẹn nìkan ni wọ́n ń dáná o àwọn tí wọ́n ń dáná oyè kìí ṣe àwọn tí wọ́n ń dáná lọ́nà tó ń gbowó lọ́wọ́ yẹn nìkan o àwọn tí wọ́n ń dáná wọ́n ń dáná ojú ọ̀nà téèyàn gbà sí lọ́hùn òun sì díyàn lọ́wọ́ a ní àwọn olóńgbà ah, sùtọ́nù àná àwọn haúsá ni wọ́n fi ń gbà rẹ̀ àwọn haúsá bí ìgbà tó dé pé àwọn haúsá bígbà tó jẹ́ pé àwọn haúsá yẹn wọ́n kàn kó síbi kan wọ́n kàn mújọ́ kan àwọn ni wọ́n ní gbìyànjú tí wọ́n ń ṣe rẹpẹtẹ wọ́n ní tẹlẹsikópù tí wọ́n fi ń wojú sánmà. tá a bá rí oṣù tá a bá lo tẹlẹsikópù tá a fi wò tó ti fi hàn wá pé ó wà ń bẹ ó wà ń bẹ náà ni tó fi jẹ́ pé twenty nine shaban gbogbo àwọn ìlú ẹ̀sìn wọ́n kó tẹlẹsikópù lọ sẹ́yìn ìlú wọ́n máa lọ lè wá tí wọ́n bá rí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá sì rí wọ́n ka shaban tó pé thirty kọ́lọ́mọ́sá ìmúwadó kọ́lọ́mọ́sá ìṣàánú wa nínú àwọn àbẹ̀rẹ̀ tí ó wà níbí mọ́ni lẹ́tẹ̀ yọ àlẹ́nu àmbìdáyà ti sọ ta ló láṣẹ láti announce ipe ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ wọn ti rọ́ṣọ ta ni jama ta ni jama ó ti yá wa tipẹ́tipẹ́ pé sultan ọlọ́run bá ní àti ọlọ́ha ẹ tẹ̀lé mi ọlọ́run wa àti rasula ẹ sì tẹ̀lé ànábì wa ulil amri minkum àwọn tá a bá jí aláṣẹ yín ẹ máa tẹ̀lé wọn tí wọn bá ti pa láṣẹ kẹ́ ẹ sèǹtì ọ̀dà tala aláṣẹ wa lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa nílùú wa abubakar náà o kò tí ì kó mbẹ bàbá sì ń bẹ mbẹ sultan tọ́ba ti announce ọmọ ìyá mi mọ́pọ̀ òrósùnmọ́ o kọ́ mọ́ wọná o torí tọ́ba ilé jọsán Ramadan wàhálà ńlá ni kọ́lọ̀ wọn láàánú ẹ̀ kọ́lọ̀ mọ́sàmú wa dójú báyìí lọ gbogbo àwọn tí wọ́n sì ń takò sultan àwọn ọmọlẹ́yìn ọ̀padà takò àwọn náà àfi tí wọ́n bá túbà torí pé tí wọ́n bá ti takò sultan àwọn jàmbá mọ́sálásí yẹn takò yín nígbà wọn bá ti gbàgbọ́ yẹ̀sìn ipe sùtọ́n ni announce bí wọn náà bá rọ́ọ̀sù lọ́dọ̀ rẹ lọ́ọ́ lè bá sùtọ́n pé sùtọ́n òun ló lérí elérí ní announce ẹni tí ó bá sì gbẹ nìkan lélérí òun náà lè jẹ lérí fáwọn ẹlòmíì tábà ti fọ̀rọ̀ sẹ́nu sùtọ́n ẹ̀ rí i pé kò ní sí pé bàbá ń gbàwẹ̀ ọmọ ń jọ̀sán ìyàwó ń gbàwẹ̀ ọkọ